gbọ́mísì gbọ́mísì kòtò ọ̀pátìrí kọlẹ̀ ó kọrùn òjò. kí ló bá bá jẹun láì sálámọ̀ èṣìṣì ẹ̀wù kẹ̀bẹ́ ẹ̀bẹ́ kẹ̀kú ẹ̀bí tí. tó bá rí mi ní koro ọmọ mi destiny kò gbọ́ kankan ajé kò tiẹ̀ gbọ́ kankan lọ́wọ́ yìí mi ò gbọ́ kankan ọ̀rọ̀ owó ni mo gbọ́ tí mo ti gbà wáyà. gbọ́n kankan. làwa fi gbà bàtẹ mi ò gbọ́n kankan. jáyà lọ́rùn mi ò gbọ́n kankan. rolex lọ́wọ́ mi ò gbọ́n kankan. fendi lọ́mọ wa mi ò gbọ́n kankan. ìyá ọlọ́mọ jù mi ò gbọ́n kankan. àdìyẹ ń ta Dubai mi ò gbọ́n kankan. kẹ́yìn wọ Saudi mi ò gbọ́n kankan. ọ̀tá mi ti dáràn mi ò gbọ́n kankan. sẹ́ẹ̀lì wọ pàǹtí mi ò gbọ́n kankan. owó nu ọ̀rà mi ò gbọ́n kankan. owó nu ṣaka mi ò gbọ́n kankan. owó tó pọ̀ létí mo gbọ́ kankan mi ò gbọ́ kankan tí ẹ gbọ́ kankan mi ò gbọ́ kankan gbọ́ mi sí gbọ́ mi sí kòtò ọ̀pátìrí kọlẹ̀ ó kọ̀rún òjò kí ló bá bá jẹun láì sálámọ̀ èṣìṣì ẹ̀wù kẹfẹ́ ẹ̀fẹ́ kẹkú ẹ̀bí tí tọ́ba rí mi ní koro ọmọ mi dẹ́sí nìyí mo gbọ́ kankan ajé mo tẹ̀ gbọ́ kankan.

sàùtì mi ò gbọ́ngàn kan. ọ̀tá mi ti dáràn mi ò gbọ́ngàn kan. sẹ́ẹ̀lì wọ pàǹtí mi ò gbọ́ngàn kan. owó nu ọ̀rà mi ò gbọ́ngàn kan. owó nu ṣaka mi ò gbọ́ngàn kan. owó tó pọ̀ létí mi ò gbọ́ngàn kan. owó wo lọ́wọ́ mi ò gbọ́ngàn kan. abárí mi ní gbòòrò mi ò gbọ́ngàn kan. ọmọ mi destiny mi ò gbọ́ngàn kan. kò gbọ́ngàn kan mi ò gbọ́ngàn dance life sixty forty miliki kò gbà gidi àmọ́ travel sakuti ibrokin easy money ugly go tún ti ọ̀pọ̀ ní pòpò. on the mix. On the mix.